Hi everyone, welcome to my channel. bá ṣe ọdún wa yìí ó gbọ́dọ̀ bí òjò ṣe rí ọrẹ ló ń rẹ yẹn àsìkò yìí ni ọrẹ ń rẹ tó yẹ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ a máa rọ̀ a máa dákẹ́ láti fi hàn pé ọrẹ ọrẹ ọrẹ wà ní around. ẹ ṣe bàbá ǹjẹ́ àwa lè sọ pé òrìṣà yìí jẹ́ òrìṣà iṣu. ó jẹ́ òrìṣà iṣu ni òun ló òun ló bring iṣu out ló jẹ́ kán mọ̀ pé jíjẹ níṣu nítorí pé òun ló kọ́kọ́ fi ṣàlejò. ẹ ṣeun nǹkan tá a fẹ́ mọ̀ náà nìyẹn. ó fún ọlọ́fin níṣu jẹ a sì ti ń fún oúnjẹ dọ̀la every year ọ̀ọ́ni ò gbọ́dọ̀ jẹ sí láìsọdún yìí. so the present ọ̀ọ́ni the past and wẹ̀wẹ̀ whoever called ọlọ́fin kò gbọ́dọ̀ jẹ sí láì jẹ́ pé mo là ó kọ́kọ́ taste yẹ from my. ẹ ṣeun bàbá ǹjẹ́ wàá lè sọ díẹ̀ nínú ìtàn tó rọ̀ mọ́ iṣu àti òrìṣà yìí a ti mọ̀ pé ẹ sọ pé òun ni wọ́n ń jẹ òun ló ń fún àwọn ọba jẹ láyé ìgbà yẹn ẹjọ́ ṣé tó ní nǹkan tẹ́ sọ fún wa táwọn ọmọ Yorùbá lè kọ́ ẹ̀kọ́ ń pa ìsà. ẹ̀kọ́ ọbẹ̀ náà ò ju pé tí a bá rí ewé kan tàbí gbòǹgbò kan ní inú ilẹ̀ ká má fojú parẹ́ ká stọ́dì ẹ̀ dáadáa bóyá jíjẹ ni tàbí jíjẹ kọ́ tá a bá sì ti jẹ tí ò bá ti hun wá oúnjẹ ni. ẹ ṣeun bàbá ìjẹ́ òrìṣà yìí wá ní àwọn kan bí èèwọ̀ sà. òrìṣà yìí ò ní à ń fi ọmọ rẹ̀ bọrẹ sóye ọmọ rẹ̀ ọ̀rẹ́ ni mo pé òrìṣà yẹn ọ̀rẹ́ lóore wọn kì í fi ọmọ rẹ̀ bọ rẹ̀ kò sí nǹkan tó dáwọ́ lé tí ò ní jẹ́ one thing tí ò lè jẹ ni pé kò ń jàgbò òkọ ló ń jẹ ọkọ orúkọ ni a fi ń la fi ń bẹ hmm. ẹ ṣeun bàbá ẹ ṣeun hmm? kì í sin ajá yes kò gbọ́dọ̀ sin ajá kò gbọ́dọ̀ jẹ ajá hmm. eh, nítorí pé this is it eh, mo rántí ẹ̀ṣẹ̀ ọmọ mi nígbà tí ó tí ọlọ́run dá ilẹ̀ tán tó bá ti fẹ́ sọdún bí a ṣe sọdún yìí inú ọdún la wà yìí o ìjẹta ni mo lọ la sùlá fún ọdẹ pé kò ń lè rí ẹran fún àwọn ènìyàn tí ọlọ́run dá mọ́ tó yẹ bẹ́yẹn ó mú ajá lẹ́yìn ó mú ọfà ẹ̀ lọ́wọ́ ó máa ń ta ni ọ̀rẹ́ máa ń ta ni tó bá ti ta pa nǹkan tó bá ta mọ́ ọ̀rẹ́ ta nìyẹn wọ́n máa ní ọ̀rọ̀ ìtàlúwẹ̀ ṣe rí ajá ẹ̀ ó wá lọ́lọ́lọ́lọ́ kò rí ẹran pa ajá tí ó mú lẹ́yìn ajá yẹn wá ń bọ̀ ó ń bọ̀ wúràwúrà bẹ́ẹ̀ ló rí ẹtu kan ẹtu yẹn tó rí báyìí à ọ̀rẹ́ ti rí ìjẹ́ kó ń ta ẹtu yẹn bí ajá yẹn ṣe lé ẹtu lọ nìyẹn kò wá rí ẹtu yẹn pa ó wá ṣépè fún ajá that is why ọmọ gbogbo ọmọ pátá kò sí tó gbọ́dọ̀ sin ajá. ok a kì í fún ajá lóúnjẹ. ẹ̀wà kì í fún ajá lóúnjẹ tàbí ká sìn sílé wa a sinwi nítorí ègún tí ọ̀rẹ́ ti lé gún fún un tó lé ẹran lọ mọ́ lọ́wọ́ tí ò rí nǹkan wá fún àwọn èèyàn rẹ̀ ẹ̀rẹ̀ ẹran pakọ lọ fún lọ́dún ọ̀hún ló bá ṣépè hmm. bàbá ìjọ ìṣìjẹ́ wọ́n máa ń ṣe òrìṣà yìí lẹ́ni tí ò ń ṣe pé àwọn tó jẹ́ àwọn ọmọ ilé òrìṣà yìí jẹ́ wọ́n lè ṣẹ síta. Ah, àjòjì kọ̀wọ̀ ni oríkì ẹ̀ àjòjì kọ̀wọ̀ sóye wọ́n lè ṣẹ́ ọrẹ wọ́n lè ṣẹ́ àwọn ẹbọra tó sọ̀rọ̀ ó ní entourage mo ní ó ní ògùn ọrẹ ọ̀sùn ọrẹ ó ní ọ̀jìyàn tó wà ń bẹ̀rẹ̀ èṣù ọrẹ èdè náà ó wà ó wà lọ́dọ̀ mi tó yẹ gbogbo àwọn òrìṣà yẹn a lè ṣe fún wọn ọrẹ himself belong to olópo olè olópo nìkan. ẹ ṣeun ǹjẹ́ àwọn tó jẹ́ àwọn aráàta ṣé wọ́n lè wá ṣe ìwúre láti ọ̀dọ̀ òrìṣà yìí. bẹ́ẹ̀ ni gbogbo ìgbà tí èèyàn bá wá ọmọ tì wọ́n tèkó wá inú mi dùn pé ẹ mẹsẹ̀ wà mí wọ́n ti èkó wá tí wọ́n bá dé alẹ́ ààfin wa ní kán lọ bọ rẹ̀ wọ́n á ti yọ sí wọn lọ́hùn pé kán lọ bọ rẹ̀ láti ojú omi lọ́hùn wọ́n á ní kán lọ bọ rẹ̀ èkó gbogbo ibikíbi tí wọ́n bá dẹ̀dẹ̀ wọ́n á rì fún àwọn síbí màá wá bọ rẹ̀ fún wọn. ẹ ṣeun bàbá ẹjọ́ òwe tán pa tán máa ní àkín fi ọmọ rẹ̀ bọ rẹ̀ ǹjẹ́ ó ní nǹkan ṣe pẹ̀lú òrìṣà yìí. bẹ́ẹ̀ náà ni náà ni ọmọ rẹ̀ ẹni ṣe rí díẹ̀ bí ó ṣe rọ ọmọ rẹ̀ ṣe rí àwa kì í eh, myself ní olóko yìí mi kì í wọ ilédì kankan ní kí n padà nítorí pé a kì í fi ọmọ rẹ̀ bọ̀rẹ̀ tí o bá dé èkó tí n bá dé jẹ̀bú tí wọ́n bá ń ṣe nǹkan kan lọ́wọ́ pé wọn kì í rí o wọn kì í débẹ̀ o tí mo bá ń rìn bọ̀ tí mo bá débẹ̀ tí wọ́n bá ní ta ni tí wọ́n bá ní olóko ni ọmọ rẹ̀ wọ́n ní ẹ jẹ́ kó wọlé hàn fún ọmọ rẹ̀ bọ̀rẹ̀ tó yẹ wọ́n ní ẹ jẹ́ kó wọlé kò sí ilé kan tí mi ò lè wọ̀ inú ilé ààfin o kò sí ilé kan tí mi ò lè wọ̀ nídàálẹ̀ ògbóni everything kò sí ilé tí ò sí lọ́wọ́ mi tí mi ò lè wọ̀ kò sí àìwọ̀ fún mi. ẹ ṣeun bàbá hmm. ẹjọ́ àmọ̀ràn wo lẹ wá ní fáwọn ọmọ Yorùbá lápapọ̀. ṣe rí àmọ̀ràn tí mo ní fáwọn ọmọ Yorùbá ni pé ká gbé ẹbọra wa lárugẹ o ká má la akọ̀yìn sí o òun ló ń gbé Nàìjíríà báyìí ìlú ìbádàrú nígbà míì tá a bá ti lọ ṣe pé homage sáwọn eh, ẹbọra wa nǹkan máa gún kán má kọ̀yìn jẹ́ mo ṣe gbàgbọ́ kò ràn I could remember nínú agboolé mi àrí muslim àrí christian ṣùgbọ́n bó ti wù kán ṣe christianity tó wọ́n gbọ́dọ̀ gbàgbé orísun yìí orírun wa yìí wọ́n gbọ́dọ̀ máa wá pé ó mè tí mo bá ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run náà dẹ̀ fẹ́.